wá ń jẹ bí èyí. bẹ́ẹ̀ni bí ẹni máa kú. àmọ́ tí wọ́n wá yàtọ̀ sí àwọn tó jọ máa jọ inú àwo kan tó lè ní ìkara wọn dénú àwọn ọ̀rẹ́ kan wà bẹ́ẹ̀ àwa nífẹ̀ẹ́ ara wa nílò ọ̀gára wa. ṣé ẹ rí ìfẹ́ àwọn méjèèjì bẹ́ẹ̀ ni o bí ẹni máa kú ni. ṣé wọ́n yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n jọ máa jọ nínú àwo kan náà tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn dénú. no problem God will see us there is God. àwọn ọ̀rẹ́ kan wà bẹ́ẹ̀ o àwa nífẹ̀ẹ́ ra wa o àwa lọ́ọ̀bàra wa gidi gan-an ni o. tiẹ̀ dúró kẹ́ni tó lóúnjẹ mọ ẹran náà <laughs> ah, ṣé wọn lọ sọgbà tí ń bẹ̀rẹ̀ fún mi fúnkẹ́. Ah, wọ́n lè ti jẹ láti ilé ẹ̀dùn. ọlọ́run ọba bá. èmi ò sọ fọ́ kébi pa mí o ìfun lọ́rọ̀ ẹ ṣáà jẹ sórí oníjẹkújẹ. ayé mi tèmi ah. bá mi. kò sí tó jẹ náà àmì bẹ́ẹ̀ jù. <laughs>